ọjọ́ kan ò pọ́njú orí ẹni ló ní ọjọ́ gbogbo torí ẹ̀ bàbá jí lóòrọ̀ bàbá ti bọ orí ta képe ẹlẹ́dàá ká tún bo ẹsẹ̀ nítorí pé kò sẹ́ni tó mọ ibi tí orí tó mú ẹsẹ̀ rè ẹsẹ̀ wa ni ó mú orí wa lọ síbi tó dáa mo sọ pé kún gbogbo ẹ̀yin tẹ́ jókòó tẹ́ ń wo ètò yín mọ́mọ́ ti tò ní orí yín àti ẹsẹ̀ yín wọ́n ti jọ sọ̀rọ̀ pọ̀ ìpè kẹ́yìn náà kẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn olóríire tí wọ́n ń wo ètò olóríire ètò yín mọ́mọ́ ti tò ní ẹ kú kalẹ̀ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mm, à ń gbọ́ àwọn ìpè yín àwọn àtọ̀rẹ́ṣẹ́ yín tẹ̀ ń ṣàdúrà fún wa tẹ̀ ń sọ fún wa ibi tó kù díẹ̀ káàtó gbogbo ẹ̀ láti ṣe àtúnṣe sí ìfẹ́ tẹ́ni sí wa mà ní kú o mm, ọlọ́run ọba tó jẹ́ pọ̀ gangan ni ìfẹ́ yóò jẹ́ kí ìfẹ́ yìí kí ó túnbọ̀ máa iná ìfẹ́ yìí kò ní kú iná ìfẹ́ yìí yóò máa jò bùlàbùlà náà ni olúwàfẹ̀yìkẹ́mi ló ń kí yín o cultural ambassador fún gbogbo ilẹ̀ kóòtù òjire ló ń kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò Oyin Mọ́mọ́ ti tòní ah wọ́n ní mo rí ìràwọ̀ tó yọ lókè ìràwọ̀ tó ju ìràwọ̀ lọ hmm, àwọn kan á ní ẹ current champion eh, ẹ̀gbọ́n mi ò ń ṣe current champion forever champion ni nítorí pé star náà bá mi lálejò. No, lórí oyin mọmọ lónìí àbá ti ń sọ star ó yẹ kẹ́yìn náà ti mọ̀ kò sẹ́yàn méjì tó ń jẹ́ star ssp ni sir shina peters ẹ káàbọ̀ sà. ẹ ṣe olóòtú. tó inú gbogbo èèyàn dùn gbà wọ́n rí yín wọ́n ní á ìràwọ̀ ọ̀sán tó ń gbàbà lẹ́rù ẹ̀yọ̀ gúlẹ̀ sí wa báyìí àwọn olólùfẹ́ yín náà ní ká pè yín wá o ẹ kọ́kọ́ bá mi káwọn olólùfẹ́ yín. ẹ̀yin olólùfẹ́ mi mo gbọ́ pé yín mo dẹ̀ jẹ́ yín o. bẹ́ẹ̀ ni. ẹ máa pè mí èmi náà sì máa jẹ yín. àmín ìlú mi á sì máa dùn létí yín. mi lè sì máa jò. àmín <laughs> Shina Peters ìgbà kan tẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Shina Adéwálé ìgbà kan eh, Shina Adéwálé Adékúnlé Adékúnlé kí ló ṣẹlẹ̀ gan. Shina Obe. Shina Obe. Shina Adékúnlé. bẹ́ẹ̀ni Shina Adékúnlé. Shina Adéwálé. bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀ transformation transformation Fanfani àwọn ọ̀rọ̀ àfáà tẹ́ pé wọ́n wọ́n tí ìbí wọn gbogbo gbà tẹ́ ẹ <laughs> ìrìn àjò ọmọ ẹ̀dá kò ní ẹ̀dá ò ní ṣe kó má rìn ẹ̀ abẹ̀rẹ̀ pẹ̀lú chief commander minister obe àwọn èèyàn sọ pé ah, ṣíyàn tí ṣe mọ̀ wípé commander náà wọ́n bí ọmọ tó ń jẹ́ ṣínà so àwọn èèyàn wá rò pé èmi ni ṣínà yẹn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pé mi ní ṣínà ọ̀bẹ hmm. nìyẹn. ọdún wo ni báyìí. that was 1968. Hmm. later 1970 ọ̀gá mi prince adékúnlé wọn l'accident wọ́n wá ń wá ẹni tó máa jẹ́ leading guitar guitarist so wọ́n lọ ṣe audition fún àwọn tó ń wá wọ́n dẹ̀ wá pè mí mo dẹ̀ lọ wọn ti ẹ̀ bọ́dà láti ṣe nǹkan fèmí. ṣùgbọ́n ọmọ tó sọ fún mi ni pé téèyàn bá ti béèrè lọ́wọ́ mi wípé ọmọ ta ni mi kí n máa sọ pé èmi Ṣínà Adékúnlé àwọn òyìnbó máa ń pè ní publicity gimmick so báńdì yẹn á lè fẹ́ ní sympathy gbé ẹ̀rí bàbá ẹ̀ wà lọ hospital ọmọdé ò kárí ọ so lẹ́yìn ìgbà yẹn náà mo tún ṣe kan Ṣínà Adéwálé nìyẹn Ṣínà hmm. Adéwálé nígbà tí ọ̀gá wa àti recording company wọn nígbà yẹn Ẹmọlá Kazeem tí wọ́n ní fracas you know well adetun láti parí ẹ̀ fún mi but ọ̀dọ̀ Mr Kazeem yẹn ọ̀dọ̀ wọn lèmi ń gbé mi ìdẹ kí n bó nílé jẹ kí n bó nílé mu kó dọjọ́ kú kí n yẹ rí nígbà tí mo dẹ̀ bí wa tí ó gbọ́ ẹni tó dẹ̀ ń fún mi láta tó ń fún mi lépo mi ò lè fi wọ́n lẹ̀ àwọn náà dẹ̀ sọ pé pé tí n bá fáwọn lẹ̀ àwọn adábà nílẹ̀ fún mi ok wọ́n dẹ̀ náwọn adábà but mo ní mi ò lè kọrin wọ́n ní kí n máa wọ̀rì ìgbà yẹn àti ìgbà Ṣẹ́gun Adéwálé supersonic eh, general peace Adékúnlé and his supersonic là ń jẹ́ tí a ti gba Ṣẹ́gun Adéwálé ó dẹ̀ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ bá kàn jẹ́ kí Ṣẹ́gun adéwálé kó máa kọrin kémi máa ta gìtá bí ṣẹ́gun adéwálé ṣe ń kọrin nìyẹn bẹ́ẹ̀mi ṣe ń ta gìtá nìyẹn hmm. ṣùgbọ́n kí ló wá fa orin kíkọ because tó bá yẹ pé nǹkan tó mọ yé jù láyé mi orin ni hmm. multi instrumentalist ni mi console master ni mi ò mọ nǹkan tó fẹ́ sún mi débi pé kí n máa akọrin so ó wá díjọ́ kan ó yẹ ká lọ ṣeré kan bì kan ẹni tí ẹ ká lọ ṣe eré yẹn fún. bí super ṣe sọ pé no according to the principle of the band business is business which tó yẹ kí mo agree ọ̀ṣẹ́ mọ̀kọ́mọdé lèmi bí wọn bá ti ṣoore kínkín ní fèmí lójú mi ó dà pé ó ti hmm. di ọlọ́run lójú mi nìyẹn èmi bá pé kí a ní kán má sanwó kán má ṣe kán má mọ̀ hmm. àwa lọ ṣe bá bíṣọ àpò ọ̀dọ̀ àtàlàdé kọlọ́ńkó foríjì wọn ó bá ní super bá sọ pé òun á máa tẹ̀lé wa lẹ́yìn not knowing pé kò ní tẹ̀lé wa ìgbà tá a débi tá a ti fẹ́ ṣeré àárí ẹni tó máa kọrin onígìtà onílù wà bẹ́ẹ̀ onígìtà nìkan ló wà bẹ́ẹ̀ ah ìyá ọmọ àti ọmọ bá fẹ́ jó ah, ó wá kọ àti kọ hmm. orin nǹkan tó mú mi máa kọrin ni mo sọ fún ẹ̀yin olólùfẹ́ mi yìí o. Hmm n bá pe gbogbo àwọn elégbè mi pé ẹ wá ọ̀gá olórin òsì bí bá ṣe máa ṣe àti ta gìtà gbogbo ayé ti gbọ́ wọ́n ti pariwo ni wọ́n ti dùn ó wá kù ìyá ọmọ ìyá ọlọ́mọ àti bàbá ọlọ́mọ fẹ́ jó báwo la ṣe fẹ́ kọrin sí wọ́n lèmi náà ní máa kọ́ ó ti wá di pé tí ó bá sí ṣẹ́gun kò sí nǹkan tó ń jẹ́ Ṣínú Adéwálé jàre tí ó bá sí bá ní òkè ẹ ká bẹ̀rẹ̀ báyìí tí bá ti fi gìtá sọ tátátátátá tátátátá pẹ̀hún àwọn bọ́ìsì chorus la máa ń pè yẹn àjọkọ nìyẹn so tí n bá kọ́ àṣírí ò lè tú àwọn bọ́ìsì ní àhà ah, aleluya ah, ọba òkè àwọn á máa sọ pé àwọn èèyàn pariwo wọ́n ní gé àwọn èèyàn kan pariwo géèni ó wá ku bí mo ṣe máa lé nígbà tí ọ̀tá bá ń dẹ́rù bà wá o má ṣe jẹ́ ká wà kan ni mò ń gbọ̀n báyìí tí mo kọ ìgbà tí ọ̀tá bandẹ́rù bá wà o má ṣe jẹ́ kí èmi mi kan jẹ́ kí n gbọ́kàn lógo rẹ olúwa pin ohun tọ́tún náà àlúyà táwọn èèyàn pariwo táì mo ṣe bẹ̀rẹ̀ sí kọrin dè ní. Hmm. ohun tí wọ́n ní kò dùn lọ́jọ́ sí. nígbà tí mo délé <laughs> mo bá pè kejì mi mo ní wá láti èyí lọ wàá máa kọ wákàtí kan èmi náà máa kọ wákàtí kan mo ṣe dolórin lẹ́yìn yẹn ẹ ṣeun púpọ̀ fún àlàyé tẹ ṣe fún wa fàǹfààní àwọn tí ò mọ bó ṣe jẹ́ ọba ọmọ bàbá tàn yóò bá rọ̀bá àròbá òun sì ní bàbá lágbára ọlọ́ ẹ̀mí kú ní ìsìn tó ní eighties hmm. Shina Peters star ace ó gbàgbé orúkọ bó lè ṣe ṣe. olótú ó dàbí pé ẹmu mi wá síbí wá sọ ìtàn ni o. bẹ́ẹ̀ mo fẹ́ káwọn èèyàn kan mọ̀ nípa yín dáadáa. <laughs> ṣe rí ẹ̀yin olólùfẹ́ mi kò sí nǹkan tó ṣe yín nínú ẹ̀ most senior apostle ni mí nínú ìjọ Kérúbù and so mi ò lè parọ́ especially ní ìsẹ́ra àsìkò sẹ́ra àsìkò lẹ́ǹtì tàwa frustration ló gbé mi lọ sí studio lọ ṣe yéèsì. Mm nígbàtí èmi àti ìkejì mi ta part ways. ọdún wo nìyẹn ọdún wo ni ẹ pínyà. 1979 mo dẹ́gbẹ́ tèmílẹ̀ ní 1981 June 26 ngbà tí mo dẹ̀ ṣe yé olúwa ṣe bí o ọmọdé ni mi ò ṣàánú fún mi ayé ní ọmọdé o get out àgbọ̀ wọn gbọ́ ah We can't walk in the darkness in this world because we are very proud in the name of our Lord. Àwọn alábẹ̀rẹ̀ gospel yẹn wọn tún dáhùn. Hmm. Ọ̀rọ̀ onílé pẹ̀lú ayálégbé ó ti sú ni wọn tún dáhùn. Ẹ̀wù hmm. tí mo wọ̀ funfun báláwú ṣẹ́wẹ́lẹ́. Elépo máta kó sáàlà mi ṣẹ́wẹ́lẹ́ wọn tún gbọ́. Hmm. Àwa ò pé ó wá kù kí ló kù tá a fẹ́ ṣe hmm. bí gbogbo ẹ̀ ṣe lọ nìyẹn fáwọn bọ̀dún òbá tó lọ yẹn èmi ò jókòó n tó ti wá bí nínú jù ni pé bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ọ̀gá mi kí ọlọ́run kó forí jì wọ́n kó tẹ́ wọn sáré fẹ́ rí Alhaji Sikiru Ayinde báyìí sábà lọ ṣe Fuji Garbage hmm. ah! Fuji Garbage bá dẹ̀ di nǹkan tó yẹ pé tó bá ń pè jùjú wọn á ní kán yọ jùjú kó fún Fuji Garbage ah, ah. Fuji Garbage sí jùjú ah, wọn bá ní àjọ jùjú wọn o ló bá débi Fuji Garbage ló bá dọ̀hún Fuji Garbage. Hmm. alájí àgbà àti ọ̀gá mi sọ ní kádépẹ́ lórí sà wọ́n pàdé ní TBS ó dìgbà tí bálàájì ṣe dé báyìí gbogbo èèyàn tó wà lẹ́yìn Sunny àfi gbogbo wọn ṣe tú nìyẹn àmúwárí pé ẹwà o jùjú ti lọ rèé o ó ti wá débi tó lóògùn ti ń sá nípa iṣẹ́ ọlọ́run àti ìmísí rẹ̀ mo wá jókòó mo wá rò pé òkè kí ni máa ṣe mo fẹ́ kí ìwọ ọlọ́run mo fẹ́ kó rán mi. Okay láti revive jùjú padà kí ni wọ́n ń gbọ́ nínú fújì mo wá lọ sí show alhaji barista bẹ́ẹ̀ méjì mo wá rí nígbà tí alhaji bá ti ń kọrin lọ ẹ̀kí sóní yẹn ló ń dùn máa wòyàn nú kì í ṣe ẹ̀yọ́ nílò mi ó ti wẹ́ lo kẹ́kẹ́jì kẹ́kẹ́jì kẹ́kẹ́jì kẹ́kẹ́jì kẹ́kẹ́ àwọn ìyá <laughs> omele ni ìyẹn tó pè lómele nìyẹn Hmm. omele ní ẹ̀ẹ́ òun làṣírí kìíní mo fi sanwó sí now ní ìwà lè sọ pé nítorí pé mo ti rí omele yẹn kí wọ́n á fi sí jù nìkan mo wá fẹ́ play because idea tèmi ní kọ́ni kejì mi ní ìyẹn pẹ̀lú nǹkan tó tún jẹ́ ká tútúká èmi máa ń fẹ́ lálẹ́ mi ń gbọ́ èmi gìtá ṣàkárá tẹ́ bá gbọ́ máa ń play fún gìtá fún fẹlá ti máa lọ sí shrine so àtìgbà ilé mi ti fast tempo ti wà ní blood mi so mo ní kí ni student ń jó nínú disco kí náà lọ ṣe ní disco hall kí náà ń jó ń bẹ̀ phase two níwájú jíbówú ní jíbówú níwájú àríyá àríyá sport n bá lọ síbẹ̀. Si ó wá rí pé student táwọn student ń jó ni heavy vibes kìnkìnkìn kìnkìn kìnkìn kìnkìn kìnkìn. gbogbo ilé ilẹ̀ ṣàkópọ̀. náà mo tún wá òpé òkè nígbà yẹn tí wọ́n bá ń play yorùbá music ìbàjẹ́ fújì ìbàjẹ́ jùjú yíbùà ni comot that ngbàtíngbàtí music haúsá ni comot am irú olùwò ni wọ́n á lè lù ú. To máa unify the whole country together. mo mú ọmọ ilé mo mú heavy vibes tó wà nínú disco ìyẹn ti ìyẹn student mo wá mú pidgin english hmm. so Ibo a lè gbọ́ Hausa lè gbọ́ ìyẹn lè ṣe gbọ́ pé right now we are ready to play music we are ready o oh. i want to play ìyẹn lè ṣe ń pè pé ṣínà máa ń tà nílẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá ju ilẹ̀ Yorùbá gan lọ. marketing strategy. <laughs> mo wá sọ pé eléyìí tí mo fẹ́ lọ ṣe yìí o hmm. tẹ bá ẹ lọ gbọ́ ìsàdá ẹ máa rò pé ogun fẹ́ jà lónìí ah, n tó bá frustration ló bá mi dé studio mo wá sọ fún ọlọ́run pé tí n bá ṣe lè tí ò bá ti mú mi lùlù mọ́ hmm. ọlọ́run wá ṣàmì sí i ó wá jẹ́ kí music yẹn kó cut across music yẹn wá jáde lẹ́yìn ìgbà tó jáde ọdún mẹ́ta tó jáde kò sí artist kankan tó wọ studio hmm. wọ́n dẹ̀ ní mi lè ṣe mímọ́ nígbà tó fi ṣìnà máa ní àlè wọ́n ní mi tún lè ṣe mímọ́ mo tó fi dancing time pé hmm. wọ́n ní mi lè ṣe mímọ́ mo tó wá fẹ́ experience gbé so mẹ́rin yẹn ó wá jẹ́ evergreen. ọlọ́run ṣeun àìnípàtàn nínú ìbànújẹ́ àìnípàtàn nínú òṣè Sashina Peters SSP star ààyè ò gbà wá púpọ̀ lónìí ṣùgbọ́n mo mọ̀ páwọn èèyàn ti ń retí nǹkan tuntun látọ̀dọ̀ yín kí ni nǹkan tuntun tó ti jáde báyìí torí mo gbọ́ pé ó ń tà wàràwàrà wàràwàrà báyìí. the one for me. the one for me. Hmm. the the one for me ó pé méjì ó yà kan nàngàn hmm. ọlọ́run wà fún mi God is for me ìyàwó mi wà fún mi my wife is for me the word for me is nǹkan téèyàn lè sọ tí fóníkàdù ẹni kò sẹ́ńtì ò lè sọ ọkọ lè sọ fún ìyàwó ìyàwó lè sọ fọ́kọ ìyàwó lè sọ fọ́kọ bàbá lè sọ fọ́mọ kọlọ ń dẹ̀ dá lóhùn pé nítorí pé onígbàgbọ́ pé mo wà fún ẹ yẹn máa dẹ̀ dúró tiẹ̀. Hmm. àwọn olólùfẹ́ yín. a dẹ̀ tún wá ṣe track kan bẹ̀ torí pé tí ẹ bá gbọ́ àwọn omi tó ẹ̀ṣẹ̀ jáde ẹ má expect gbogbo eré ọlọ́mọdé yẹn this is the five tracks tó wà ń too mature I address àwọn issues issues ni torí pé nǹkan tí ìlú wà fún ni pé ká máa fi orin ṣí àwọn èèyàn létí ẹ wo gbogbo oríṣiríṣi bọ́ǹbù ń bí sun ṣọ́ọ̀ṣì lọ́hùn Eh, wọ́n jà níbí wọ́n pa lágbájá ràmẹ̀dù aláti jẹ́ kí àwọn ènìyàn kọ́ mọ̀ pé àwa kọrin pé ìfẹ́ lọ́lọ́run ìfẹ́ lọ́lọ́run o. Christian Association of Nigeria Muslim Association of Nigeria a ò lè fọwọ́ lẹ́rán ká máa para wa nípa kópa ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan ṣe sí i mùsùlùmí ìgbàgbọ́ ìgbàgbọ́ mùsùlùmí abáfọjọ́ kan sílẹ̀ kájọ gbàdúrà papọ̀ àdúrà wa yóò gbà o nàìjíríà yóò sì dáa ìrọ̀rùn wa dé bá gbogbo wa. ààrẹ fọ̀ǹtà lẹ́ẹ̀mejì ọlọ́run bá wa ṣe lónìí ti àríyìn lórí ètò Oyin Mọ̀mọ́ tó àwọn ọkọ̀ Oyin Mọ̀mọ́ wọn ni fún yín ní ẹ̀bùn láti Infinity Paints. Eh, quality inspired by nature wọn ni ń gbé fún yín pé bẹ́ẹ̀ bá ti ń kọrin hmm, ọlọ́run ó mọ̀ kọ́ àwọn ilé aláyọ̀ kẹ̀chá mọ̀ fi kùn kí gbogbo ẹ̀ kó lè bá máa rí jọ́mjọ́m tó infinity paint ni. infinity paint ẹ ṣé o mo dúpẹ́ o àdúrà àkọ́tẹ́ mi máa gbà fún yín ni pé ọlọ́run á ṣe yín ní rainbow àmín kò sí kọ́lọ̀ tí ó sì nu rainbow hmm. kò sí kọ́lọ̀ tí iléeṣẹ́ yín ò ní ní orúkọ jésù. àmín tó star nìyẹn o ìràwọ̀ ọ̀sán tó ń gbàgbà lérò ssp sashina peters eh, always champion lágbára ọlọ́run eh, kò ní sún yín kò ní rẹ̀ yín. ẹ bá wa ká lọ ká jọ gbádùn ètò yìí. ẹ káàbọ̀ padà sórí ètò Oyin Mọ́mọ́ tó Yorùbá bọ̀ wọ́n ní bàbá bọ́jú bọ́ imú àgbọ̀nsálẹ̀ báyìí òun ni à ń parí rẹ̀ sí. Si adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó bá wa ṣe ètò tèmi pàápàá àlejò pàtàkì ta ní Sashina Peters wọ́n ní àkókò hmm, ìgbà míì àyè máa ń wà kò ní sọ̀rọ̀ ìgbà míì ọ̀rọ̀ máa ń pọ̀ kò ní sáyè láìpẹ́ láì jìnà wọ́n tún padà wá sórí ètò Oyinmomo èmi ń sọ fún yín pé ayé ṣì wà tí a tún pè wọ́n tí wọ́n tún wá ṣàlàyé púpọ̀ púpọ̀ fún wa eré ajó wọn nínú iṣẹ́ orin ẹ̀ńtà bá sọ pé wọ́n revolutionize jùjú àpárọ̀ iṣẹ́ tí Ọlọ́run fún wọn ṣe ni mo sì mọ̀ pé kò ní sú wọn kò ní rẹ̀ wọ́n táwọn olórúkọ gbogbo àwọn ikọ̀ pátápátá tí àjọṣe ètò Oyinmọ́mọ́ tòní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kún fún wa ní tòní ṣe níjọ́ míì ọjọ́ rẹ̀ a máa wá sí ojú móhùnmáwòrán yín Olúwafẹ́yìkẹ́mi lórúkọ tèmi ó dìgbà kan ná. Oyinmọ́mọ́ Oyinmọ́mọ́ Oyinmọ́mọ́ Oyinmọ́mọ́